ọdún mẹ́jọ àjàgò olóró ọdún mẹ́jọ ìdára talk show ọmọlúàbí ọmọlálùbáríkà ọmọ rere àjàgbó olóró ọdún mẹ́jọ àjàgbó olóró ọdún mẹ́jọ ó lè lè kó ó lè lè kó jàre ó lè lè kó aráyéyé agbaniwọ̀mọ̀ àdá o aráyéyé agbaniwọ̀mọ̀ àdá o èyí dára talk show ní Germany ọtí sọdún ọdún ọdún òní wàá ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún lágbára ọlọ́run elédùnmarè aráyéyé agbaniwọ̀mọ̀ àdá o aráyéyé agbaniwọ̀mọ̀ àdá o. àbúrò mi rùrùn bí àkó àbúrò mi rùrùn bí ọmọ kan bíi one bílíọ̀nù ọmọ kọ̀ọ̀kan ju dọ́là kojú páàsì lọ èyí dára talk show ní Germany ọmọ èkìtì ẹ ṣọjọ́ bí lónìí o ìbámi wíìsì rẹ gbogbo yẹn fọlọ́ọ̀sì mi o ọmọ dandan ọmọ alálùbáríkà ni yèyí dára aláàánú ọ̀nìyàn olóore ìjà wíjọ olóore káyé ká sọtòṣìkà náà pẹ̀lú yèyí dára ọmọlúwàbí ayẹyẹ ọmọ ni ìbámi wíìsì rẹ happy birthday tó yèyí dára ẹ̀mí rẹ̀ á ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú owó ọmọ àlàáfíà àìkú baálé ọ̀rọ̀ wọ́n ní mọ̀kúra ránṣẹ́ láti ìlú ìbò sí nàìjíríà o wàá kéré oko asúlẹ̀ kí lọ lọ́jà yìí jẹ èrè lọ lọ́jà yìí jẹ èrè wàá kéré alẹ́ o lágbára ọlọ́run lódùmarè wàá jèrè ọmọ wàá jèrè ọkọ wàá fọ ọba wàá fi pawó wàá fi èrìgì jóbi gbogbo níkọ́níkọ́ bá sáré rẹ ọlọ́run abámi já ọkọ̀ nínú yan lẹ́ o yèé dára ọmọ èkìtì mo fẹ́ kí ọsùn ní àbàrẹ̀ bá o yèé dára. Hey ọmọ olúmọ̀gùn mọ̀gà ọ̀dásùlọ́gbẹ́ ọ̀dáùrà lójò ọ̀dákòkò roṣòroṣòro inú rere inú ahun adìrẹ gbọdọgbọdọ àdìntàkèrè ọmọ alákèrè èyí di ọba ọmọ amúdásílẹ̀ fogun ẹnu pani ọmọ agadaguduga ọmọ agadaguduga ọmọ òyìnbó Ọ̀rúnmìlà ọmọ àgbọ̀ bí ifá ti wí ifá wíire o lórí yèyé dára yèyé dára yèyé dára long long life and prosperity to you happy birthday to you ẹ̀mí rẹ̀ aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú gbogbo ìlera lágbára ọlọ́run àbáwọn ṣẹ́ ọ̀nì dààmú olórúkọ jésù ni mo gbàdúrà fún ọ yèyé dára yèyé dára ṣeré o ṣeré o wàá ṣe ohun ẹgbẹ́ rẹ ṣe tẹ̀rẹ̀ màá gbé ṣàjò ṣeré o òwe dára ṣeré o wàá ṣe ohun ẹgbẹ́ rẹ ṣe tẹ̀rẹ̀ màá gbé ṣàyè.